tempo àti mítà ó jẹ́ nǹkan pàtàkì nígbà tí a bá ń ṣe orin wa mímọ ibi tí wọ́n wà àti mímọ bí a ṣe lè set wọn àti bí a ṣe lè change tempo tàbí mítà wa ó ṣe pàtàkì gidigidi fún ìdí èyí ó ní a fi ní click àti metronome track fún recording wa mo ti change àwọn nǹkan díẹ̀ nínú project mi níbí báyìí mo drag loop mi wá sí àárín níbí láti ẹ̀gbẹ́ àlàáfíà mi mo dẹ̀ ti delete àwọn audio tracks tí ó wà níbí báyìí tẹ́lẹ̀ báyìí ẹ jẹ́ ká lọ láti sọ̀rọ̀ nípa tempo tí tempo orin yín tí ó bá jẹ́ ẹyọ kan láti ìbẹ̀rẹ̀ títí dé òpin eléyìí tó túmọ̀ sí wípé ẹ ò change tempo nígbà tí orin yín ń lọ ọ̀nà tí ó yá jù láti lè tan tempo tracking yín tàbí kí ẹ pa òun ni láti lọ sínú transport panel ẹ jẹ́ ká wá sísàlẹ̀ níbí báyìí ẹ type ẹ rí dájú wípé ní abẹ́ metronome option yín ẹ ní metronome ní record àti metronome ní play ẹ rí wípé ẹ pa activate midi click tí ó bá wà ní títàn kí ẹ dẹ̀ lọ sórí activate audio click ní ìsàlẹ̀ níbí báyìí níbí báyìí a máa máa lo pips ẹ e click ok báyìí ẹ jẹ́ ká wá sí ìsàlẹ̀ sí transport panel wa kí a hit lórí click ẹ jẹ́ ká gbọ́ bí lè ṣe rí. báyìí a ti kọ́ bí a ṣe lè change tempo àti meter wa fún section wa pẹ̀lú bí a ṣe lè set up click wa tí a fi máa máa ṣiṣẹ́ eléyìí máa ràn wá lọ́wọ́ nígbà tí a bá ṣetán láti record audio tàbí midi wa.